Lalu yang jauh lah, apa kesulitan yang mungkin ada setiap maka bahawa ini adalah apa? Ada eléyìí àti ẹlẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ sí àlàyé sáà wọn náà ní àti sọ̀rọ̀ àwọn ọmọdé wọn náà ní sọ̀rọ̀ àwọn ọmọdé wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ló ti ọlọ́wọ́ sí ọlọ́wọ́ náà fún ọgbà ọ̀sán pé lẹ́yìn sàrẹ́sìnà àǹkẹ́sẹ̀rẹ́ sẹ̀rẹ̀ á àdìpọ̀ lọ́wọ́ kìí sùn lówó kìí sùn lálẹ́ pẹ̀lú lówó. ẹni tó nílé tó pọ̀ ẹni tó ní mọ́tò tó pọ̀ ẹni tó ní mọ́ọ̀nì tó pọ̀ ẹni tó ní ọkọ̀ fẹ́ẹ̀sì oríṣiríṣi àkọ́kọ́ sára ẹni bí o pé ìlówó léèyàn anábìnrin kìí sòwò lálẹ́ kò lólówó wàlá fíìmù nàìjíríà ṣùgbọ́n ilé ìta lè pè ní ọrọ̀ léèyàn ní ọrọ̀ pé eléyìí ọlọ́rọ̀ ni gbéná òun náà ní kéèyàn ọrọ̀ mẹ́rin ẹni tó lówó tó lọ́rọ̀ òun lẹni tó rọrọ̀ ọ̀rọ̀ ẹ̀ kí ni ìrọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òun lẹni tó ní àgbo olówó nù torí pé gbogbo tó ń kéèyàn ní tí ọ̀gá ti máa rẹ̀ wípé ọlọ́run ìlú kò ní kẹta. olùbàdàn tó ń gbé ẹlòmíì ní tí gbogbo ní púpọ̀ púpọ̀ tó ẹ nílé kọ́nà tó ti sọ lọ́wọ́ tó dàgbà kójọ kọ́mọ kójọ kọ́mọ kójọ náà. ṣùgbọ́n tí ọlọ́run bá lọ sí ọ̀rọ̀ ẹ̀mí díẹ̀ tó bá ní tó fún mi wípé à mo fẹ́ mo fẹ́ mi pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí mo fẹ́ mi pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹbí mi tó kù díẹ̀ kàkó mo ní ojú mi mo fẹ́ mi pẹ̀lú wa. aláàbò wa tí mo kó kù díẹ̀ kàkó bí mo ti mo tó ti mọ ọ̀rọ̀ ṣe. àbíkájẹ ẹsẹ láti ilé ẹni tọ́lọ̀ bá ní ayọ̀ ọ̀rọ̀ oní ọ̀nà tó kí ló tún lè wọ lọ́wọ́ ìyàwó ìyàwó òkú mẹ́lẹ́ o kí ló tún lè wọ lórí àwọn ọ̀rọ̀. irú ẹni tí ò wá ní pàrà wọn kò ní máa jẹ́ tuntun pé lọ́wọ́ béèrè rí àbí lọ́wọ́ béèrè ọwọ́ béèrè náà ló fún wọn gbà gbogbo gbà bẹ́ẹ̀ ló òun tí ó máa.

kí la wò ó pé alẹ́ àti àwọn ọ̀rọ̀ nígbà wọn bá rí pé ó kù díẹ̀ kà tó wọ́n kà kóra wọn jọ wọ́n sì máa dáwó láàrin ara wọn. nínú wọn bá wà tó wà ká ilé ìfowópamọ́ padà kó láàrin ara wọn láyé lórí wọn wá. àlọ́ wọn fẹ́ kó láyé wọn náà ká ẹ̀ ẹ́ ti fẹ́ kó láyé àti àwọn ẹgbẹ́ tó. ìjọba ìjọba ti dá ẹ̀rọ ìjọba ìjọba yìí. ẹ̀rọ ìjọba ورمضان وأن أمر فاضل أجبال لọ́pàá lọ́pàá pé lórí ọ̀rọ̀ àtìlẹ́yìn léwu ẹnì kan ti san ní sùkúù tó máa tiẹ̀ lọ oríta lọ́pàá oríta lọ́pàá tó lé wọ́n tó pọ́ mi rẹ̀ àti bẹ́ẹ̀ lọ́pàá tó wáyé níta. ìyẹn ló padà wà fún ṣáàtì mi tọ́lọ̀kọ̀ wà lọ́sí wa ní ìdá kó dàda ọ̀gbìn ọ̀gbìn bá a ta wà wá ipò olóyè yára. látara pé ọlọ́wọ́ òkú ọ̀nà wọ́n ń wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni látara pé gẹ́gẹ́ bí omi ọ̀sẹ̀ mi ọmọ àtọ̀ káàkiri àgbo máa yẹyẹ góòlù ọ̀nà ọ̀tún bẹ̀rẹ̀ wẹ̀. ọlọ́run kú kú yẹn ti lọ lọ́dà ẹ̀rọ pàtàkì ẹ̀ sọ́ra ìdílé yìí tí bá wà ń tọ̀ àwọn ọmọ àti àwọn ìdúbọ̀ àmọ́ wọn á wọ́pọ̀ tó gbẹ́gbẹ́ ni wọ́n sọ wá àti ìdílé yìí abẹ́rẹ́ wà lábàá náà ìdí ń jẹ́ àlọ́ wà. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم الله وبركاته